renkiti wannan yo ka karo na ni gombil kan innama utituhu ala ilbin indi a arje kala fanga la ite yam ya fanga woto la arje ka wato ya wannan ko wanda ma mini ma zugo bangare in ta bangare ne bawo ne ta bangare ne arje ka ko lo en ya to wannan yo kan gombil lo

ya riba ba ba wai la pa yin la la riba eh, ya sababu aya sababu adin bi pam bangre aya sababu ne pam riba apon ko la pa yin la riba riba yita yin min Allah yi ta yita wenda men rigir ba sandi ko tin ba fa gilin do do sheba zu diplome da mazu a diplome bamba wa a hin kinzin nin fa pa shekade fo tin zin do da te tẽen na n dɩ wa me n ka beende tɩ sɛba yɩ paamẽ ye wa la rɩɩbɛ <laughs> sɛ paamame rɩɩb ka wa rɩɩbã bee wẽnnaam nengẽ wa yẽ wã sababo fo fo segd n dɩk ko tẽebã pa n tɩ loe ne sababo sababa la la sababa ala n kõ fo sababa pa wẽnnaam la bãngda ya ala n kõ fo pa wẽnd n kõ fo bãngda la rel pa sõmb n lebsa yɩlmã wẽnnaam nengẽ wa yẽ la yɩlmã soab wa da ba san de ko me nga ba ntire ni yo ba de ndel be ba tiya yin da le le ni ga dia fo pa na yele wa e yin la han un pa ma ka ru na wa tun wanda ma na tun wanda mki tenga nga pa na ne wa ta pa ta ta a pa tun fa ga a mi mi a pa ta ne han tun fa ga yin mi pa tun fa ga mi le go bi o da hun go ma ko wanda ma na fa yi gu gu dum ko e de ni le ma sa ren le sa ye ni e wanda ma ne nga wo de ki mo sa Eh, ta hadisi kan ga wato wa eh, anafda tondo eh, ne remse gon bisa tauhida baban ko ti gombi bisa san nan gon bi sin ya yelma gombi bi sin zem ni tauhida bal laqman ta ta ban gon ya laqman ta ta patik batiya tubo po mbala bewa abe no gwa mamen po ko rele ba hun gom wala la man ta da yele yam na to mi gum ne san na gom da me ai la man ta da da fa la man ta da la man ta ra da banga da me el man la man ta da ya shaba san so ka la man ta da ban ten ku wo ku bo ma nga ku bo pa yan wa check ba la man ta la man ta da be fo no gom min ko yo pa la man ta la motel na be na e ka pa la man ta la ya tum la tum la pa tum wa ya gom la gom e ba la la man ta la gom yang banyak il la menta ada il la masa ahandat suluguda la handat vesra ya takabe zinga hampakin adam bi vuyi mapon ayel la tanje usoko